àtùpà tó ń tanná fáwọn èèyàn òun ríran kò máa rí di ara ẹ̀ ọ́ abẹ́rẹ́ ayé o kí ni túmọ̀ gbogbo ẹ̀ṣọ́ ayé tá kó jọ. ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé o ọ̀tọ̀ọ̀tọ̀ la jẹ́ pàlà òjò mu ọ̀tọ̀ọ̀tọ̀ ní kádàrá tayàn olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ò bẹ̀ ń ra ayé o. àtùpà tó ń tanná nìyẹn tí omi di ara ẹni ó máa ń ga ó ṣe. àtùpà tó ń tanná báwo èèyàn ń ríran kò máa rí di ara abẹ́rẹ́ ayé o kí ni túmọ̀ gbogbo ẹ̀ṣọ́ ayé tá a kó jọ mi lọ ọ̀nà pín sọ́nà tó pọ̀ o ọ̀nà wo la ò bá gbà tá a máa débi ìsinmi ayọ̀ wa bẹ́ẹ̀ dẹ̀ ni olùbíyànjú ọ̀nà pẹ́ẹ́pìn bá ṣe ń jẹ òkúrú kó tán láwo ẹlòmí tún gbọ́wọ́ ẹ̀ sí abí ẹ̀ báyé o iṣẹ́ fi hàn. kí wá ló ta kókó tẹ́nìkan ò lè tú kí ló ta kókó tẹ́nìkan ò lè tú ta ta fà sínú ìmọ̀lẹ̀ ayé. mo try ó ti sú mi ẹ push ẹ push. Ah, try. Oh, push. Try, try. Ah, push, madam. Ah. ah. Okay, okay for hours ojú kan náà la ṣe wà wọ Yeah. Yeah. Walk in your way now. Ah. Aben, Aben, are you looking to her? All right, don't worry. Um, madam, Ah. you can do it. Oh, yeah, push. Ah. Oh, yeah, push. What is so me? You need more strength to do it. Oh, yeah. push. Ah! Ah! Okay, hold on. Ah, let me go. Now, listen. Shori Boshiwai, I need the 250,000 naira. Ah, 250,000 naira. Bye! Ẹ jọ̀ọ́ 250 yẹn call the problem but ẹ mẹ́sàn-án ó bímọ yẹn lára àtàlàfẹ́ ìjọ tó lọ. ee eh, a ní táì tá a bá rí owó yẹn a lè continue. yes a ní táì àwọn kọ́kọ́ wà tá a fẹ́ lò ni ò tí ì jẹ́ kó bímọ tá a bá rí owó yẹn a lè continue mo ní ìdẹ̀rù. tó dùn kó tó bá wù bẹ́ẹ̀ lè bá mi ṣe ó eh. máa bá mi ṣe lọ máa lọ sí ìta màá lọ wá owó yẹn tó ń bọ̀ àwọn òòrùn tó bá yẹn. ẹ eh, ẹ lọ bá pé kọ́ àní táì àkọsíbẹ̀ ìròyìn ẹjọ ẹyin náà ṣe ìjọ ìsànú mi mo jáde mo gbà tàn gbogbo tó wà lọ́wọ́ mi ò ju thirty thousand naira lọ ẹ jẹ́ dẹ́pọ́sìtì ẹ̀kẹ́ mọ bàbá tìyàwó mi lọ ẹ má jòkó torí torí ẹjọ torí ọlọ́run ẹjọ ìsànú fún mi ẹjọ ikúlùkù àti bá ẹ lo nǹkan yóò kí ládé kan sọ̀rọ̀ kan yín ṣe bálabàlà òṣì ẹ́ ní hospital tí o ṣe government hospital yìí náà sọ̀rọ̀ kan ẹ̀ sọ̀rọ̀ rárá dá lẹ́nu ẹ wá rojọ́ bí ẹ tó kó pákó sẹ́nu ìtọ́ wọn jábọ́ lẹ́nu yín bí akọ ìgbín ẹ̀yìn ìgbà tí mo pé ẹ̀yin owó lọ́wọ́ dókítà sọ wọ́n ní pé kẹwọ́n two hundred and fifty thousand naira wa wúmọ̀ yẹn ló wà nílé bọ́ọ̀lù tó ń jẹ pain burúkú yẹn ẹ kó thirty thousand naira jáde wọ́n lè sọ fún yín kẹ́ ẹ máa protect ara yín ìgbà tí mo pẹ́ sì ṣètò ẹ̀yin tẹ́ tọ́ oyún tẹ́ tọ́ sí ṣé ilé wọn máa lọ́wọ́ tọ́ mọ́ ẹ̀ ń kiri tẹ̀lé ní kọ́ńdọ̀m ẹ wá pàdà bàràdà òṣì ẹ lọ kiri. ẹ wò kó yẹ pé bóyá mi ìlera owó tó mọ mo rẹ lè tó kà mi lọ́wọ́ ilé ẹ bá mi gbẹ máa ẹ máa máa tọ́jú ẹ̀ lẹ́jọ́ torí ẹ lọ. ọ̀nkú tí yín náà là ń ṣe wo private hospital làwa kò ń ṣe government hospital instruction tó ń dẹ̀ fún wa ń la ask lé lórí ẹ̀yin náà tètè wọ́wọ́ yẹn yín nígbà yẹn ti pọ̀ jù fún ìyàwó yín. ẹ náà ẹ káàbọ̀ kí ló ń ṣẹlẹ̀ nígbà ẹ̀ẹ́dẹ̀ gbẹ́nu dákẹ́ ah, ma ìyàwó máa ní ló wà nínú ward ó dẹ̀ ti ń lé bọ́ọ̀tì over bóyá one or two hours or something like that. a dẹ̀ ní kọ́ lọ mú wá Dr. Wálé dẹ̀ ní tí wọn bá deposit two hundred and fifty because operation ló máa ṣe fúyàwó wọn kò lè dá ọmọ yẹn bí. láti ìgbà tó ti wá sọ fún wọn bí kọ́ lọ́kọ́ ní ẹ five thousand kọ́ làwọn rí kọ́ lọ́kọ́ ní àbúrò dájú àwọn kan ló fáwọn ní three thousand sí kọ́ lọ́kọ́ ní ẹnìkan ti bá wọn ní one thousand gbogbo iye tó ń ṣàjọ is thirty thousand naira mà a this is private hospital not uh, government pé kó lọ́wọ́ owó yẹn tó bá pé la lè ṣe anything fún wọn ní rárá wọ́n fẹ́ ká ṣe operation fún ìyàwó wọn lọ́fẹ̀ẹ́ ni which is not possible bó ṣe fariwo disturb àwọn other people tó wà Ah, ah, mọ́mí ẹ̀jọ̀ tó rọ́ náà mo mọ̀ pàbí amọ́gidi lẹ́yìn ẹ máa understand nǹkan tí mò ń n ò fẹ́ n sọ pé kán ṣe operation fún ìyàwó mi lọ́fẹ̀ẹ́ bọ̀ gbogbo tó wà lára mi báyìí thirty thousand naira ni kó máa bá ń bá ṣe lọ lórí ẹ̀ kí ìyàwó mi tiẹ̀ bímọ kó bá mi gbà ìyókù máa máa wá kó máa bá ṣiṣẹ́ lọ lórí ìyàwó mi ni jọ. ṣé dr wale wà ní ọ́fíìsì. bẹ́ẹ̀ ni wọ́n wà ra ẹ ṣe gan ma. ẹ jọ̀ọ́ má bínú kí ló máa ń ṣe dókítà mi any small thing ṣe dẹ̀tẹ̀ rálẹ́wẹ̀ around ẹ jẹ́ kí n lọ rí wọn jọ tó bá lọ rí wọn kí làárọ̀ wà tó fẹ́ pa náà. bọ kí ni problem ẹ gbọgbọ náà. ṣé kò ṣe ẹ̀jẹ̀ ló ràn jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lè máa pẹ̀ wọ́n máa ń ojú kan kọ́kọ́kọ́. problem tèmi ni wípé this is private hospital ah, not government. àwọn èèyàn ní ẹ̀ náà ìwọ náà ti rò pé tó bá lọ wà nínú shoes wọn lọ́jọ́ kan báwo ló ti fẹ́ ṣe. ṣúùsì wẹ̀rẹ̀ wo ọjọ́ bá bẹ̀rẹ̀ rà tó ló jẹ̀wọ̀ nípa jẹjẹ́ bàjẹ́ ṣúùsì wẹ̀rẹ̀ wo èmi máa ń fẹ́ lóyún fún yàn ó máa jẹ́ lè tó dúró tó ní kéle mo máa lóyún fún wọ́n la ojú ẹ̀ bí omi òjò mo rẹ́ yóò gidi lóyún fún wọn. ẹ pẹ̀lẹ́ àbọ̀dọ̀ fún méjì ìsìn èébú ló máa ń bú mú àtẹnu ẹ ọlọ́run jẹ́kẹ́nu ẹ sì kò bá ẹ lọ́jọ́ kan. máa ń rìn ní ìbẹ̀ wọ́n láwọn ti gbogbo ìṣòro nípa ìyàwó wọ́n ní thirty thousand làwọn onífẹ́ wọn wọ́n á ní tẹ̀pá mind bóyá mo yọjú sí wọn. ẹ ẹ you mind as far as you can stand in the gap sign no problem is that okay. mo fẹ́ bèrè ibi tó wà. àwọn nọ́ọ̀sì wà àwọn nọ́ọ̀sì wà pẹ̀lú ẹ̀ ó wà ní tíátà. Okay. ok. Hey. but Madam, take it easy. Oh, you can do it. Take it easy. Yes. Press. Madam, push, push, push, push, push, push, push. Yeah. Ah! You can push, madam. It's already coming, yes. Oh. Oh. Oh. Push more now. The people is coming. Please, try, try, try, try, try. Okay, okay, okay, yeah. okay. Yeah. yeah. òṣùbà rẹ̀ o òṣùbà rẹ̀ o ọba tá ò rí tá a ríṣẹ́ ọwọ́ rẹ̀ òṣùbà rẹ̀ rẹ̀ o. olúwa ò ṣeun dókítà ẹ wo inú mi dùn ayọ̀ mi kún wípé ìyàwó mi bímọ láyọ̀ àti àlàáfíà ẹ̀wọ̀n padà sọ pírẹ́sọ̀ fún mi ẹwù inú mi dùn ayọ̀ mi kún ṣé gbogbo ọkọ tó dùn nù yín kò ní parí lẹ́kún dókítà bí ṣe wà mi ì lè dúró láti fojú kan ìyàwó mi wọ́n ẹ̀jẹ̀ sáré lọ níbi tó wà. àtùpà tó ń tanná fáwọn ọ̀hún ríran kò máa rí di ara ẹ̀ abẹ́rẹ́ ayé o ohun tó dùn ní púpọ̀ gan o kẹ́dà ń wáyé kó má máa bímọ kí ni túmọ̀ gbogbo ẹ̀ṣọ́ ayé tá kó jọ. ọmọ òfin fún ọ̀pá ìlú mímọ́ mo dúpẹ́ mo fi folúwa mo dúpẹ́ mo fi folúwa mo dúpẹ́ mo fi folúwa. ọmọ ẹkùn ọmọ ẹkùn ọmọ ẹkùn ọmọ ẹkùn ọmọ ẹkùn ọmọ ẹkùn. Daniel! Daniel! Vivo! ìràwé lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ ní sàwádà ojú omi adébáfólókun òkòtó ọjọ́ tó mi òkun òṣèbù bọ́jú ọjọ́ tó mi òkun òṣèbù wẹ́sẹ̀ ah! <laughs> yára olúwẹ̀rí màá gbọ́dọ̀ o yèyé olúodò mo fi rùyọ̀ yí o ẹ má bínú sí mi ìyá mi bí <laughs> ah! Ah! ìyá wa ni wọ́n ọmọ omi ni wọ́n tí wọ́n tàlàyé fún yín pọ́ mọ́ mi làwọn ni ọmọ mi kẹ. ọmọ mi ìyá wa nísàlẹ̀ odò níwọ̀n ẹ ti sọ fún wọn. baby that's not true baby. ọmọ mi bí ti bá wò. ṣé òun fúnra ẹ mọ̀ ọmọ mi lòun. ọmọ baby that's not true. please please let him talk now. ẹ wo wọn lọ́jọ́ gàtí ọjọ́ gàtí ìta ló bẹ̀rẹ̀ kó máa lo nǹkan ìsọjú ìwọ náà wò. baby that's not true. bàbá wọn náà wo àwọn olúwẹ̀rí àwọn náà máa ń lo nǹkan ẹ̀sọ́ iná ẹ̀ ní òjò ọ̀rọ̀ ọmọ bíi torí gbogbo ọmọ táyà kó bí sókè ìpè gbogbo ẹ̀ ló ti bí sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni kò lè rọ́mọ bí ayé. no no no eh? that's not true. Ah, please please that's not true. tọ́wọ́ pẹ̀lú ọlọ́run lẹ let let man talk. bàbá. bàbá kọ́ má pe falọ́lẹ̀ má pe falẹ́kẹ́ má pe sọ̀rọ̀ àrólé o. ẹ ṣe bàbá. wọ́n àbọ̀ wá bá lọ̀rọ̀ tiẹ̀ ṣe gbọ́ ẹ eh, bàbá ẹ ní àyàfi kan kí làyàfi yẹn gan-an. Hmm, àyàfi tó wà ń bẹ̀ ni pé a pèsè ẹbọ ni ẹbọ ńláńlá tí kakún láyà àwọn ọmọ rẹ̀ náà là á bẹ̀ lọ́wọ́ ẹ àwọn ẹja náà là á bẹ̀ lọ́wọ́ ẹ tí wọ́n wọ ọ̀sánlé omi lọ èmi pẹ̀lú ọlájọ lọ á lọ sí ah! omi lálẹ́ lè bá olúwẹ̀rí. ẹja ah! ṣé ìkúrọ ni ọ̀rẹ́ ṣé wọ́n kúrọ ni ah, wọ́n ọ̀gá wa á bẹ̀rẹ̀ àrùn lọ́wọ́ àbẹ àdàgbà lọ́wẹ̀ àbẹ sọ̀kọ́ndé lọ́wẹ̀ àbẹ ọ̀bọ̀kú lọ́wẹ̀ ọ̀rí àbẹ àrọ̀nì gidigba àbẹ lọ́wẹ̀ lájọ lọ sàlẹ̀ odò ńlá lọ rèé gbàmọ̀ fún sókè pẹ̀. ok èló gbogbo wà báyìí. kọ̀nà ilé ó pọ̀ mílíọ̀nù kan ńláńlá sí méjì mi ní ìlàjì mílíọ̀nù gbogbo nǹkan tó yẹ kí n ní ọ̀bà bímọ dán lọ́mọ láyé. five hundred thousand ah. bàbá. yóò bí ǹjẹ́ ò lẹ́kọ̀ọ́ wa ẹ má wọlé. ṣe ìwọ mọ̀ kó lè bímọ ah. you know you pretend it. that's not true. ká má má kọ olúwa wo ìṣe ọ̀gbọ́dọ̀ gbọ́ òye mi àwa ò gbọ́dọ̀ gbọ́ òye mi olùkókò dáadáa orí mi àwa ò gbọ́dọ̀ gbọ́ òye mi ètí ò gbọ́dọ̀ gbọ́ òye mi kóyìnbó gun tani o aṣọ tani aṣọ aṣọ olúwẹsẹ <laughs> olúwẹsẹ báwo ni. ìlànà ọtí mi. ti bèrè mí lé. ẹ mo bèrè yín lé kí lẹ wá ṣe mí. mo wá jáwé ni. èmi àbí fúláwà. fúláwà bó mo wá jáwé ni. abẹ́ yáwé rè ṣé àwọn ò bó ṣe ń lọ ni ẹ jọ pé igi lẹ́ńgẹ̀ sọ́mi takọ̀ mú jẹ wá fún pé kájọ máa dà ikọ́ àwọn èèyàn ká máa gbó lọ́wọ́ wọn ẹ ìwòlẹ́ náà fún ẹjọ́ lọ́kọ́ sí fúlì ṣe padà sẹ́yìn ẹ̀dẹ̀ náà ẹ̀dẹ̀ náà bí bí fíìsì ẹ̀yin little fish ẹ̀dẹ̀ gbẹ́nu bọ̀ bẹ́ẹ̀ sí ẹ kí lè sọ fún bọ̀dá mi jáde kí lè sọ fún bọ̀dá mi nígbà tí mo sọ kájọ dà ikọ́ bọ̀dá mi kájọ gbó lọ́wọ́ ẹ̀ kárẹ̀ lọ́bẹ̀ ká gbowó jáde kí n fún pìsẹ́ntéjì yín ẹ lọ sọ fúlíṣì fún bọ̀dá mi pé ẹ o ìyàwó ẹ o àbí obìnrin tiwa o iye mẹ́ta ló ti bímọ ọmọ tó o kò lè ọmọ bíbọ láyé o ẹjọ́ ṣe lámbà yẹn ó lè gbowó lọ́wọ́ bọ̀dá àmú sọ fún àṣẹ owó ọ̀dùnmọ̀ sọ yìí sí kò wà ókè ni. kò wà ókè fáwọn tó ní sense torí bọ̀dá mi ní sense ẹ̀yin kẹ̀dẹ̀ foolish ni ṣẹ́sí gbọ́ nǹkan tó ṣe yẹn àlè ló gbà. ó máa sanwó. mo máa lé kí bọ̀dá mi jẹ́ kàdé bọ̀dá mi sọ́bọ̀ wọn ni sọ́wọ́ wọ́n ní kọ́wọ́. kí wọ́n lọ pé ìyàwó ẹ̀ ti bímọ sísàlẹ̀ odò pàṣẹ máa lọ gba àwọn ọmọ padà fún sísàlẹ̀ odò wọ́n á ní kò yóò máa sanwó. Hmm? ẹ ti pàṣẹ ìjẹ ẹ̀ṣọ́ ẹ̀ mo ní kí kàámù ẹ̀ ṣé kó bá ìpẹ́ dàgbà lọ́kọ̀ hmm. náà sẹ́ẹ̀tì mi àwọn tó àjọ wà kílàsì tó yẹ kílàsìmẹ̀tì mi mo mọ̀ kó tó yẹ kí ṣe fún ọ màá láìtì tì yín. ọ láìtì àwo. ẹ̀wọ́ a máa jẹ́ kí yẹn bá sọ̀rọ̀ jẹ́jáde. ẹ̀kọ́ pólísì padà ẹ̀kọ́ pólísì padà ẹ̀kọ́ pólísì padà ẹ̀kọ́ kó pólísì tẹ̀lé mi. Ah, ẹni kọ́ta tó fẹ́ jáwó àmọ́ àgbẹ̀ tí yẹn ti jà wá lẹ́nu àtúntẹ̀ mi obìnrin tí mo wá nà ọ́ kódà bílẹ̀ bá ń jó kódà wọ́n lè máa la láyéláyé láyéláyé kò possible ni and it can never be possible at all ah irú nonsense wo yẹn mi ò gbọ́ lùtàn rí mi ò gbọ́ nínú ìtàn ìdílé wa rí ipe bóyá ọmọ mi kan wà nínú ẹbí wa láyéláyé kò possible ah it's not possible even because èmi máa ń wo kíní kan pé tó bá tẹ̀ jẹ́ pé irú kan bẹ́ẹ̀ bá wá ṣẹlẹ̀. at least àǹtí mi á sọ fún mi náà wọ́n ti sọ fún mi pé no ọmọ mi ní àbí nǹkan kan àní ìdẹ́gbọ́ rí ah, kò tẹ̀ ah, ọmọ mi irọ́ ló ń pa ṣọ́ra àwọn pípì yẹn tó bá ti ní ìdíwọ́ kò sí nǹkan tí wọ́n lè ṣe to get the money understand kò sí àbí nǹkan tó máa jẹ náà ń wá lọ́sọ̀ fún bàbá lẹ́wọ̀n yẹn tí ọba ti mọṣẹ́ kó pawó dà kó lọ wáṣẹ́ mi ṣe wọ́n àbúrò lọ fọkànbalẹ̀ fọkànbalẹ̀ gidi sórí nǹkan tó bá ti ń gbọ́ lẹ́nu mi confam ẹ pé no àǹtí mi gangan ló ń sọ̀rọ̀ understand ah láyé mi ah ikú àǹtí mi máa bọ̀ lájẹun anyway fọkànbalẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n sórí ti tọkọ ẹ̀ máa pe ọkọ ẹ̀ fúnra mi máa bá a sọ̀rọ̀ nílẹ̀ náà kó máa gbọ́ sí mi lẹ́nu. àǹtí mi ẹ jọ iṣẹ́ àmì ṣe pé ẹ bá mi pè é ẹ bá mi bẹ gidi gan ni because láti ìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ nínú ilé ó ti change sí mi lé gidi gan ni tí n bá gbé gbá mi mọ́ gbé mo ti dá láìmọ̀ ṣe lójú ẹ̀ in fact ẹ̀rù gan ń bà mí nínú ilé láti kojú ẹ̀ ẹ jọ ẹ ṣàbà mi bẹ̀ ẹ́. ó lè tó yẹn. ah àǹtí mi ò lè jù bẹ́ẹ̀ lọ ẹ ṣàbà mi bẹ̀ jọ ah. ẹ bá mi bẹ̀ ẹ. ṣáà má wọrí fọkàn ara ẹ̀ balẹ̀ mo ti ní màá pè màá dẹ̀ pé á dẹ̀ gbọ́ sí mi lẹ́nu wọn á lò ó jẹun o ṣe gbá ò ṣàwò kí ló dé kí ló ṣẹlẹ̀ má fi hypertension kó yìí tó wà lẹ̀ yìí o jẹ́ ká mọ ibi tá a máa dojú àdúrà kọ because èmi náà dẹ̀ mọ̀ pé gbogbo ibi tí mo ti lọ lágbára ọlọ́run èsì ayọ̀ la máa gbọ́ wàá fi inú ṣoyún wàá fẹ̀yìn ẹgbọ́n mọ̀ pọ̀. ọkọ ò ní ṣe é mo ti promise pé màá pè ọkọ ẹ̀ má dẹ̀ pé màá bá sọ̀rọ̀. sórí gbogbo oúnjẹ tó jẹ láti jẹ wàá wá jẹ lẹ́yìn ṣùgbọ́n wà á jẹ gbogbo oúnjẹ yẹn wà á jẹ papọ̀ lẹ́nu ìní ìmọ̀ àjọ kíchìn jẹ́ ká jọ lọ kíchìn. You Wàsíù Wàsíù ṣé ọmọ nìwọ ìṣá irú láti kàtí wo nìyẹn ìwọ àtàwọn ẹgbẹ́ lọ plan tẹ̀wọ́n ń tẹ́tẹ́tẹ́ lọ set up àwọn àwọn scammer fún ìwọ ìwọ àtàwọn ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àti ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ táwọn pè lórúkọ burúkú irú máa ń tẹ̀síwọ́ nìyẹn. ó oh, màmí <laughs> oge ṣe ń ní ipa ibi táwọn ọmọdá mi lọ babaláwo tó gbọ́n hànrànhànràn. kò sí ìjọba mi bẹ́ẹ̀ bàbá ìjọba babaláwo orí burúkú olóko ọ̀hún ah! àwọn káàmà tẹgbẹ́ kóra ìjọ kiri ah! tọ́jọ́ ah! parẹ́ tó gbowó lọ́wọ́ àwọn èèyàn káàkiri rẹ̀. bá mi ẹ̀ mo gùn ṣé rí ọ̀mọ̀ràn tí mo yún inú gbìn tí kára àwọn olè tí mo ní kọ́ lọ́ba yẹn bàbá yóò ṣàṣẹ ti rí o nǹkan tó bá ti sọ báyìí ni ṣé rí òun ló jẹ́ kí n mọ̀ ìgbà tó bá mi wọ àkọsẹ̀jáyé mi ló jẹ́ kí n mọ̀ mi ò ṣe oníyàwó kan ó túfèsì yájú ni ní ẹgbẹ́ ti tèmi tí bá máa bí báyẹn tán báyìí ó ní agboolé wa gbogbo ọmọ tó bá ṣoríire ẹ máa bí. kódà òun ló jẹ́ kí n mọ̀ pé father of all generations ni mí. wọ́n tọ̀ ẹ́ ni wọ́n tọ̀ ẹ́ ni túfèsì kọ́ wọ́n ní ọmọ mi. olùdarí lẹ́gbẹ́ mi nínú ọmọ bíbí ni má mi ṣe rí ẹni tí ẹni tó mọṣẹ́ ní òǹgbò púpọ̀ fáwọn dẹ́dẹ́ àlọ́ fi ṣe ìyẹ̀ṣẹ́ wò ibi tó tó ṣe kí tí ọkọ rẹ̀ mọ́ tó tí ò ṣàwọ̀ èké ó kọ́ sáà lọ gidi báyìí àbẹ̀wò five hundred naira five hundred mọ̀dá mi ná láti gbó tọrọ ó gbòdì lára wọn. wá sí mo ní kò gbẹ̀mí sọ̀hún. irú kẹ́sì kàtúlẹ̀ wà gbà mí irú ọmọ ọmọ nílé ìyá wa gbolo ọ̀dọ̀ ẹ gbà mí. máa mi kò lè yé yín ṣẹ́rẹ́ ní tí mo ní kọ́ lọ báyẹn olóòótọ́ èèyàn ni o kódà ìwò kò lẹ́rìndínlógún ọ̀pẹ̀lẹ̀ báyìí ni ọ̀pẹ̀lẹ̀ láti òtúfẹ̀ ọ̀pẹ̀lẹ̀ báyìí wóró lọ́yẹ̀ owó wa. ọlọ́run máa mú ọlọ́run ò ní mú wọ ṣùgbọ́n ọ̀yàn ọlọ́run máa mú ṣùgbọ́n tó o bá fẹ́ kí ọlọ́run mú wọ àti ẹ̀pọ̀ dẹ̀ ìlẹ́yìn ẹ̀ o ìgbà náà ló kú kọ̀ bàtà kú ọkàn fi di babaláwo wọ́n tún iṣẹ́ rẹ̀ wọ́n tún iṣẹ́ rẹ̀ ṣé o fẹ́ gba ilé ẹ̀kọ́ ẹ̀rù ni mi ìgbà ìlú ẹ̀ o irú rọ́fẹ̀sì wo nìyẹn. ṣé tó bá kúrò mi síṣẹ́ ló máa lọ wọṣẹ́ káàkiri lẹ̀ tó máa wọṣẹ́ káàkiri ṣé nǹkan táwọn ẹgbẹ́ ṣe nìyẹn àwọn ẹgbẹ́ travel wọ́n wọ́n wọ́n níṣẹ́ gidi ṣe òun wọṣẹ́ káàkiri lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà. ẹ dúró mi ò tí ì bímọ tán ó mú ṣe ń lọ sórí thirty four mélòó ni mo ti bì. ó yẹ òpè rárá ẹ ti bí lọ́dún tí lóyún báyìí ó gbọ́dọ̀ bí kí ló wí wọ́n ní máa bímọ rẹpẹtẹ tó tra. kí ló fata lọ́lọ́lọ́. àà máa tó ah, sọ fún yín àwọn ti ẹ wo kọ́mí sùn ni tó bá ti fẹ́ bímọ báyìí wá di wash out. bá a ṣe ń jẹ kúrú kó tán láwo ẹlòmíín tún gbọ́wọ́ ẹ̀ sí àbí ẹ̀ báyé o ṣe bí wọn ẹ wá. ọyọ wò bí so disappointed yeah o disappoint me gan ṣé o fẹ́ sọ fún mi sí pé o believe gbogbo àwọn fúdù yẹn láti ọjọ́ tèmi àti ẹ̀tẹ̀ rẹ̀ mo fi ọjọ́ kan rẹ̀ rẹ̀ pé o lè believe nu fúdù so are you telling me that o kàn lè dédé lọ bí èèyàn kan tó máa sọ fún ẹ pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí láìpẹ́ nínú ilé ẹ̀ tí wàá lẹ̀ bí ibẹ̀. kí ló dé tó ń pété ẹgbẹ́ òkè ìṣọmọ Yorùbá. well n fẹ́ kó yẹ wípé ọmọ Yorùbá ni mí oh yes and then um, mo gbà pé àṣà wà. Eh, gbogbo nǹkan tí mo believe in yẹn òun làwọn baba ńlá baba ti wá believe in and they lived well so n tó sọ yẹn mo gbàgbọ́ gidi gan ni pé wọ́n á pretend pé ẹ eh, òun ṣe kíní kankan baba làárọ̀ ni èmi èmi fẹ́ bímọ mo fẹ́ lọ́mọ láyé kó má fún mi bullshit yẹn. okay um, káàtì azúgbé wọ́n sọ̀rọ̀ mọ́ fún ẹbí tí ó lọ yẹn ó rẹ̀ ó rẹ̀ gà wọ́n bọ̀ ṣé orí bíbẹ́ ṣó wù fún ìfọ̀ yìí. it works sometimes. she knows about it ó ń parọ́ pretend ní pé òun ò mọ̀ position life òun nìyẹn òun ò tó ń bá mọ̀ mo lè oh mo fẹ́ lọ́mọláyé mo okay yeah whatever it is but you have to calm down why can't you sit her down talk to her jẹ́ kí ó explain ara ẹ̀ fún ẹ bóyá tó to ti ẹ̀ sọ àwọn nǹkan kan fún ẹ bóyá àwọn náà lè ronú débẹ̀ tí wàá wò pé ok kí ni next time from there àmọ́ kọ́tà bá máa ṣe àdúrà ni ó lè ṣẹ́gun gbogbo. see um, you just need to listen to me as well ọ̀rẹ́ ni wá nítorí pé àkìní tora ẹni bárin kan má tora ẹni bá sọ̀rọ̀ jẹ́ kí lè tí mo wá bá ẹ sọ ikú nípa you need to see her when she came to me she was crying ẹ kò ń ṣe torí nǹkan tó ṣe fẹ́ nìyẹn mo mọ bí lè ń ṣe ń dùn tẹ́lẹ̀ má jẹ́ káwọn mẹ́sẹ̀gì àwọn false message kan kókó da inú ilé ẹ̀rọ náà please. mo gba nǹkan tó sọ wọn kò ṣe false message i will see how i can talk to her to so that we find solution to this. ohun tó dùn ní púpọ̀ gan-an kẹ́dà ń wáyé kó má hmm. má bímọ kí ni túmọ̀ gbogbo ẹ̀ṣọ́ ayé. Ah, doctor pèmísìrè i have an issue there is an obstruction during birth process. Um, patients kan ti ń labour láti bí five hours ago ìlú ti ń dì pẹ̀lú ẹ̀ tí ò dé bímọ. and I would like us to see, share some medical experience together. bóyá kájọ lọ fojú. okay okay there is no let's go and see her. bàbá mi fojú tàbí bóyá. ẹ wo bí ó máa ní nǹkan tí mo máa fẹ́ sọ fún yín máa ní ẹ bọ́ ṣe ń wò nìyẹn à ń gbọ́ ẹ wò pé bọ́yà ó tún ti dé o olófòófó o kò yé má sọ ṣe ṣàwárí lè tí mo fẹ́ sọ yìí tẹ bá ń gbọ́ from reliable source bẹ́ẹ̀ni èmi ni reliable mo á fẹ́ jù sí i. kí ló dé tó jẹ́ wípé dr wálé orí wọn kú wọn mọ nǹkan kan ní ilé iṣẹ́ yìí any small thing báyìí tó bá ti rí kó difficult ẹ ló dókítà pè mí sí ni ibo lẹ wà ẹ máa bọ̀ ẹ wá bá mi ṣe ẹ wá bá mi lakùn ẹ wá bá mi suppressor ẹ wá bá mi ṣe tí mọ̀ ó ti wá pọ̀ jù bí mo ṣe wá ń bọ̀ ní ìsìn báyìí mo kàn tún rí wọn ni mo bá tún wọ ọ́fíìsì dókítà pè mí sí rẹ lọ and i'm very sure wọ́n fẹ́ lọ béèrè pé nǹkan kan tó ti rú àwọn lójú nìyẹn ṣé wọn kàwé ni hmm. àbí wọn kò ṣe dókítà kó tó di dókítà but mo believe pé nǹkan tí wọ́n wá wà fún mi ní hospital ìlú lóyún nǹkan tó wọ̀ bá mọ̀ tẹ́mi bá mọ̀ á pè mí máa ṣe é tó bá rí mi náà lójú máa pè wọ́n náà wọ́n náà á bẹ̀ ṣe é ṣé bí nígbà ìlànà àwà tó jẹ́ pé dókítà wọ́n máa ní operation tó fẹ́ ṣe tó yẹ pé kìnìyàn kò máa rú wọn lójú wọ́n máa pe other hospital kọ́ wọ́n bá ìṣẹ̀lẹ̀ tó àbá tún lè pọ̀ ọ́n tún lè yìnbọn ìṣòwò àti àbámadọ̀ ṣe operation yìí so kò sí ìdọ́kọ́ ń bẹ̀ náà wọ́n ní ká fọwọ́ wẹ́wẹ́ lọ́wọ́ fi ń mọ́ ẹ̀ ọ́n máa tiẹ̀ mọ́ and i'm very sure pé ẹ̀yin méjì ẹrù tọrọ ẹ fẹ́ sọ ni bẹ́ẹ̀ ni ṣe bí ibi níta wà náà lélẹ̀ tó máa gbélé wa wọn á gbé tó ń wa okay tó bá jẹ́ pé báyẹn ló ṣe rí kí ló ti dọ́tọ̀ pè mí sí rè tán ya àtùpà ẹ̀yin ò mọ̀ pé àtùpà kò ń rídìí ara ẹ̀ àmọ́ máa tanná fọ́mọ aráyé báyìí tó máa tàn mọ́lẹ̀ sáyé ọmọ ènìyàn ni ìdí ara ẹ̀ gangan tó dẹ̀ ṣòkùnkùn kò ń rí ah, if truly tí dókítà pè mí sí wíwá mọ́ṣẹ́ ṣòwò yẹ kó ti bímọ. wọ́n tún ti bẹ̀rẹ̀ ẹ ti ẹ̀ lò ó bó ti ìlú sọ̀rọ̀ èyí èyí títí náà yọ̀ ní sọ. ṣé ẹ ti ẹ̀ rí dókítà wálé tí ẹ̀gbọ́n ti ẹ̀ yé mi rárá. ó ń lò pé ó máa ní ìwé ẹ̀rí tó dájú gẹ́gẹ́ bí professional doctor wàláhì tàlà ó máa mẹ́bọ lẹ́yìn oh, oh. wàláhì torí bọ́gẹ́tọ̀ wa alikọ́là bọ́gẹ́tì bí wa alikọ́là. àwọn sọ̀rọ̀ ìdí labalábá ni. adélakùn mi ò sí ń bẹ̀ o mi ò sí ń bẹ̀ o torí á ah, ọmọ bíbá yóò tẹ̀ wá jẹ́ mi kẹ́kọ̀ọ́ máa ṣàbòsí kẹ́ máa ṣàbòsí kẹ́ máa ṣàbòsí bẹ́ẹ̀ ṣe ṣáàlì ìwọ ìwọ àbòsí ló sì máa pa ẹ̀fẹ̀ lórí ẹjọ́ pẹ́pẹ́lọ́jọ́ yẹn. ẹni mi ò lè pa mí ó máa fẹ́ jìbí ní fún ẹ̀rẹ̀ ní sùúrù fúnra yín. ẹ ti má bínú jàre ohun tí ó ṣàbòsí promotion mélòó ló ti gbà. ẹ wo mo fẹ́ lọ ṣe nǹkan tí mo ṣe. wọ́n á dáa fún ẹ bó ṣe sọ ẹ̀ gan mo notice nǹkan lọ hospital operation tèmi bá ṣe tí mo bá ṣe tí tí mo fi bí odindi ọjọ́ méjì struggle ìyẹn jẹ́ nìyẹn ò báyìí tiẹ̀ lọ tí o bá débẹ̀ láàrin ìṣẹ́jú méjì wàá ṣe tó bá jẹ́ pé èèyàn fẹ́ bímọ ni tó rọbí tí mo ṣe ṣe ṣe kó bímọ tí ó bímọ tó bá débẹ̀ láàrin ìṣẹ́jú méjì ṣe ló máa bí ọmọ yẹn wọ́rọ́ báwo ló ṣe ń ṣe tó fi rí bẹ́ẹ̀. Dr. Wálé ọlọ́run mi hmm. ọlọ́run mi. mo kọ́ pé tí wúri máa ń parọ́ mọ́ náà nìyẹn. yes. sẹ́mi nǹkan tẹ̀ ń sọ. mi ò mílíọ̀nù ni mo bẹ sọ mo mílíọ̀nù dúró ṣé o fẹ́ gbàgbé lẹ́nu mi let's fix it I was one of the best medical student go my records that style go there wọ́n kọ́ sílẹ̀ ní wà bẹ́ẹ̀ mo tún ti ṣiṣẹ́ níbi kan nígbà tí mo fẹ́ kúrò wọ́n sunkún ni because I was the best there ìwà adé bí odi yín akáríyìn ilé àkàrà wà dé gungun kí ló ń ṣẹlẹ̀ ṣé o fẹ́ kọ́lé mi ń bí ni tó bá fẹ́ kọ́lé mi jẹ́ kí n mọ àwọn board of directors got a notice tó bá lè fẹ́ kọ́lé mi a lè ṣe é tùbí lùbí kí n ná fún ẹ ṣé o fẹ́ lómi ìwé rí aládàjẹ́ ni tó fẹ́ yà. dr wale ṣe mí nǹkan tẹ́ ìsọ ṣá. ó sì understand you. mo fẹ́ bàjẹ́ lẹ́nu yín why because my neighbor is the one ṣe orin ọmọ ìgbọ̀wọ̀ kàtà nìyí. dr wale òtútù ọ̀hún yìí ó tẹ́lẹ̀ ó láì farafara. ṣé àtàwọn tó bá ní fáírọ́ọ̀sì àti tí ò ní méjì àrùn kò lójú kan náà. ṣé mi lè bá òun yìí. ìwọ ọmọ ẹ ọmọ lọ́tọ̀kì. àti ilé bá tún ṣẹlẹ̀ èmi àti amú kan lè lọ́fíìsì èmi ò kò kí n sọ pé kí n má lọ ṣùgbọ́n kàkà kíkú má jẹ sèse àfi sàwádà. dr wale. ebi àti amú kan lè lọ sọ fún yín. dr wale. ọ̀rẹ́ mi ibi tí mo ti ń ṣiṣẹ́ ní hospital yẹn dókítà kó mẹ́kọ̀ọ́ lè fi jẹ́ pè mí síre ṣùgbọ́n eléyìí ò pè mí síre o ó ń pè mí síbi ó ń pè mí síbi tí ò dáa ni operation tí n bá ṣe kò wá successful èmi máa ṣe kò ní lórí kò ní tó bá dẹ̀ débẹ̀ báyìí bíi idán ni ìṣẹ́jú kan báyìí ó máa rí ṣe nírọ̀rùn débi tí àwọn tájọ ń ṣiṣẹ́ àtẹ̀ntó ó ti notice ah! ó dẹ̀ mọ́ bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ níbi tí mo ti ń bọ̀ mo wá rí pọ́nmọ́ yìí ó ti gbọ́nwọ́ sí ni ó ti dè mí ó sọ mí dòpò nù ó ti payé rẹ mo wá fẹ́ kó o bá mi kọ́ lọ́gbọ́n kó o bá mi dá sẹ̀ríà fún agbára tó wà lọ́wọ́ yẹn kò gbé wọn. bí òun wí bá yé mi dáadáa òun wí fún mi rẹ pé ọmọ yẹn rẹ ń ṣáìn ah! kò ṣáìn ó star ó di star gidigidi tí wọ́n pé òkìkí tó ń ṣẹlẹ̀ yẹn ó ti ń kọ̀ délu òyìnbó tabadẹ̀wé ọlọ́run ni ọlọ́run ni àmọ́ òkè àṣọ ọlọ́run ò má kè mí ni ìwọ nìkan ló fún ní good mark mo wá fẹ́ kó bá mi dáṣẹ̀ dá fún. Ah, àkọlẹ́kọ̀ ṣé orí ìdí òun ṣe yẹ ìwọ̀n fún wò pé òun rè ṣáì òun rè sá ah, wà á ṣe ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po ah, wọ́n á wá rí i pé a ṣe kó mọ kinní kan máa jọ lójú. Ah, ẹ tó bá fẹ́ jọ lójú jọ lójú lọ́nà tí ò dáa ni o tó ló lè jọ lójú ní dáadáa o kò yẹ kí lè dáàsì sórí mi agbára yẹn má gbé fún mi mo fẹ́ kó gbé wọ̀ mí. Ah, má ka wọ akẹ́yìn máa jọ ẹrí gbé ewé ẹ̀ má jìnnà sí mi mọ́ rárá ah, mm, mm, mm. ìyẹn kẹ́ ẹ̀ dédé ń mú eré jù báyìí lọ eh? tí ń sí ní wa. ẹ kí wàá ní àwọn nǹkan tí màá ṣe. àkó ikọ̀ yẹn lẹ́sẹ̀ yìí má wọ̀ rí bí ìbá dèṣẹ́ yìí yẹ kí n ṣe wàá yin ifá ifá yin àwo àwa wà yin lẹ́dùnmarè. Hmm ìbìlúbà mo dẹ̀ ṣe sùn fún mi lọ́kàn balẹ̀ ah. Ah, mo kí fún lánàá mm, màá tún lọ máa bá rẹ̀ rìn torí kó máa wọ̀ fi dìbò yẹn ti. ẹ ẹ ẹ orin ẹ àṣe dókítà nílé wa ni dókítà mm. ọdún yá gbàṣẹ ìròyìn àtọ̀tọ̀. ẹ máa sọ pé bẹ́ẹ̀ ni lọ́tẹ̀ mo ti kó tiẹ̀ ṣiṣẹ́ yẹn náà torí ah. medical doctor lè tí mo bí travel ṣe papọ̀ but it's okay it's okay. wọ́n á bá mi jù sí ìyá wa. ẹ ah, ẹ̀mí ọlọ́run sọ fún mi pé ẹ ní ìṣòro ọmọ bíbí. Hmm. bẹ́ẹ̀ni. Ah, jáde ká ẹ̀mí rọ. bẹ́bọ̀dì eh, bẹ́bọ̀dì káàbọ̀ màá wá ká olúwa ẹ̀mí mo mà ṣe bàmá bẹ́ẹ̀ ṣe fojú kàn wáyìí gbogbo òkè yín ó ti di pẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni pẹ̀tẹ́lẹ̀ pẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni kan bẹ́ẹ̀ni kan bàbá. bẹ́ẹ̀ni ó yá bẹ́bọ̀dì káàbọ̀ màláìkà. ìṣòro yín ti di pẹ̀tẹ́lẹ̀ mo parọ́ bí bẹ́ẹ̀ ni màláìkà olúwa mi mọ́. ìyá wa ṣé gbogbo ẹ̀ pé pérépéré. ó pè gbogbo nǹkan tí mo rí ṣẹ̀ṣẹ̀ láyé náà náà ni. ìyá wa kò pé gbogbo tó ń lọ́ra àgbà kalẹ̀ àgbà tá a pín pérépéré ẹ máa bọ̀ ẹ máa yọ ẹ máa yọ ẹ máa yọ ẹ máa yọ ẹ máa bọ̀ ẹ bá yẹ yọ ẹ máa bọ̀. àti tètí tètí tó kíákíá kọ́mọ kọ́mọ kọ́mọ. kò sí mi mọ̀ kò sí. Ah! ẹ máa bàjá kí wọ́n di ṣé Ah! mà lára ìyá wa ah, ṣe wá rí ìwọ́n tẹ́ wá ṣe ayé yín ti dá ah, lẹ́yìn oṣù mẹ́ta ẹ ṣe gbìyànjú nínú yìí ẹ fi ṣe gbìyànjú ẹ fi gbé omi báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ wọ́n yí báyìí lẹ́yìn oṣù mẹ́sàn ẹ wà gbọ́mọ pọ̀ ìbejì ẹ gbé báyìí ẹ gbé báyìí ah, ẹ gbé báyìí ẹ gbé báyìí olúwo ṣe o olúwo ṣe nǹkan tí wọ́n gbìyànjú láti sọ fún yín pé ẹ wà jó ẹ wà dúpẹ́ ẹ wà fìrì ọ̀rọ̀ wá jó olúwa. olúwa ṣé o. ó ti dáa fún yín. olúwa ṣé o. olúwa ṣé. wọlé ìjà. mo jẹ́ gbogbo ẹ̀ṣọ́ yìí á lọ kọ pósí kékeré kan á wà lọ rí gbogbo ẹ̀ á lọ rí mọ́lẹ̀ gẹ́gẹ́ bí olúwa ọlọ́run àwa ìṣe wí òkú ìṣòro bá máa ń la gọ́tà kọ́lọ́hún màmá fún nǹkan wá. ṣẹ́ṣọ́ pé gbogbo jẹ́rìsì tí oko wa yóò pé ah, ṣé òun wá ìwé ṣé bínú bí ló wà tó ń gbọ́ gbogbo conversation wa ṣé àrèmọ ara ẹ̀ dá ẹ̀ bẹ́ẹ̀ on top waiting. Ah, ah. ìṣọlá tó bá nínú hundred percent trust téèyàn ní fún mi yàn mo ní forty fún ẹ bọ̀ sórí bọ̀bọ̀ yan boss àbí kí ló pé ra mi ò trust ẹ rárá o. wá ayé wèrè mo dá ẹ ní ìwọ ni pé o trust me o trust me ìwọ wọn ò nìyẹn o ní o trust me yan bọ kí ló dé kí ló ṣẹlẹ̀. Thomas look into my two eyes and tell me you are talking to me. kí ló ṣẹlẹ̀ ṣé báwo ni táwọn àgbà tó ń máa jọ afẹ́ mi ni èwo ni pé ọmọ kékeré kan. èmi ni wèsè èmi wá sí. kí ló ṣẹlẹ̀ èmi wá sí. ṣé kí máa sá lọ ni. mi láìkì ẹ̀ o ni. èmi wá sí. mi láìkì ẹ̀ ìwọ ti ọwọ́ mi nìyẹn. well done well done well done ìwọ ló ti fà wọ́n ló ń ká ọmọ small boy wa bóun lè lè ṣe. mo bẹ bá o lórí títí mo máa tó bá ta ni. ẹ eh. eh, ṣé mo máa tó bá ta ni tí bá lórí táwọn àgbà tó máa jọ á fún mi ni. ìṣọ̀lá ah ayé ti tẹ̀lé báàmì ayé ti tẹ̀lé báàmì ní o kò sí fẹ́mi lóhùn twice àpọ̀ nowhere èmi mo ní business. wọ́n á ní. kò sí problem kò sí problem ìṣọ̀ra ló fún ẹ lọ́rọ̀ sọ ṣùgbọ́n uh. mo ti ní kó má jẹ́ ká pè bọ̀ ọ̀gbà tó pọ̀ ló lè ṣiṣẹ́ yẹn kò sí wèrè bọ̀ ní nọ́mbà dé lọ́la tó bá ṣe wèrè màá nù ẹ̀. kò sí kankan gbé aláyé. ọ̀gbẹ́ni nǹkan tó máa ṣe ní ìsìnkú máa pe mórù bọ̀bá hausa ẹ̀ náà àwa wo jewelry awi ẹ̀ àwọn ètò jáde tó máa gbọ́ pẹ́ mẹ́ àti tó jẹ́ pé bóyá aṣọ ti yẹ pàrọ̀ àjọsọ̀tọ̀ so ajé yẹn gangan ló máa fún alówẹ̀ so gbogbo ẹ̀ máa jọ́la ẹ lọ sinmi kẹgbàtẹgùn ọbọ ṣé òun fi mí sí ni ṣé òun fi mí sí ni títí làwọn bí ọbọ ojú títí làjọ wà ṣó gbé gbogbo gbẹkun lé mu ni. àbí fúlò pé mi ní tọ́wọ̀n kí n ló bá àti ọgbẹ́ni tó bá ti ń ṣe bá máa ṣe fẹ́ mi o àṣọ ìdá mi mọ̀mọ́ ni lórí ìta nílò ayé inside life o fẹ́ máa gbẹ̀rù máa lọ ṣó òun wáyé mi gọ́ọ̀mẹ́ntì ọgbẹ́ni ìmọ̀ọ́rù ẹ̀ pèésì àbí bàtà òdu àbẹ̀bẹ̀ pè pèésì sínsìn ìtọ́bájọ́ ìdínà kó mọ̀ ìtọ́bájọ́ gbàgbà káyọ̀tẹ̀ ìmọ̀ọ́rù ìṣá àwọn ọmọ eré ni mo bá ń ṣe láìsàn eré mo bá ń ṣe. ẹ fi ẹ lẹ o. mo dẹ̀ ń bá ń ṣeré ni ẹ̀rẹ̀ tí wàá gbà síbi ni inú yín le o ìlú ìwọ má máa ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣùgbọ́n ọmọ mi ló jẹ́ hmm. ṣọlá àsùpàdé mi ẹ máa pè mọ́lú. àdúgbò fọlọ́run ìjókòó lélẹ̀ jọ ṣíbìnì àti ẹ̀sùn wà lé tó o wà òkè pẹ̀lú ẹ. mi ò na ọmọọṣẹ́ mi kí ṣe pé yẹ pé kò wọ̀n mi náà. you are going nowhere today. ẹ ẹ pé mo wà ní ìdílé. Oh my goodness. Mo ṣe na. But ìwọ náà ṣòro láìkè báyìí pé àwọn ọkọ àti ìyàwó àjókòó sílé à ń ṣe fàájì. O ṣáà mọ̀ pé senior doctor níyàwó ẹ̀. Mm, senior doctor ọ̀dẹ gbọ́dọ̀ ní láìtẹ́ láti lé ìgbà bí. Kó ṣiṣẹ́ kú ni àbí. Eh. Kò ṣiṣẹ́ yẹ fúngbà díẹ̀ náà ni gbogbo ẹ̀. Mo ti gbọ́ ẹ̀. hello. hello dr bonisiwe ẹ jọ dúró lọ́hùn a ní emergency hospital ni. emergency. ẹ dr wale òde sí around. ok ok màá pọ̀ ní lára sí màá pọ̀ ní lára sí emergency. ìgbà tó wá jẹ́ please please let me go i have to save the soul please please let me go baby i'm sorry i'm sorry please omo i will be back soon please i will be back soon ọkọ mi ọkọ mi. bí wọ́n tún mo ṣe ń pọ́n ní Oh, oh. Oh my goodness, I... this is unbearable. Mole Nikuma says soul at the same time. I want you home. Go Kumada, kumamada kẹ́dà wáyé kó má máa bí mọ̀ ohun tí ò dáa kò dáa ni. àtùpà tó ń tanná tó ń tanná kò má rí di ara ẹ̀ o abẹ́rẹ́ ayé o ohun tó dùn ní gbogbo nǹkan kẹ́dà wáyé kó má máa bí mọ̀ nínú tí wọ́n gbogbo ẹ̀ṣọ́ ayé tá kó jọ. ra sir. Titi, titi, titi. ẹ kújọ́ sir. yeah how are you. fine sir. ah, ah sure ah, okay. mo wà okay. ṣé mo bá doctor lè sir. no ìsìn ló jáde mo ní emergency call. mo dẹ̀ wá check ọ̀rẹ́ mi kan ní second street ni mo wá ní kí n fi check wọn. oh i see ó ti jáde. ẹ kò sí wàhálà ẹ jẹ́ kí n máa lọ. ìgbàdà wa bíjọ́ mo ló ń lọ ah, ṣé èmi tó bá ń lò kì í ṣe yàn nígbà tí dókítà ti sílé máa bọ̀ jókòó náà jẹ́ kí n tètè máa lọ. ọmọ tó kọ my friend tó bá ti bá ọ̀gá ẹ lé yẹn ó túmọ̀ sí pé o ò lè jókòó tó kù. jẹ́ ká sọ ọ́ délé àti sọ láti jọ ẹ̀kọ́ mọ́ kí ló ń ṣe ẹ̀ náà. èmi àti ẹ̀ṣẹ́ alájọsọ ọ̀rọ̀ kí ló dé tó ń ṣe báyìí. kí ló dé tó ń ṣe báyìí ṣẹlẹ̀ fún kọ́kọ́ bí ṣẹlẹ̀ sí I want you to be the mother of my children. Yes. Trust me. I say it. Ọmọ kí ló ṣẹlẹ̀ sí ẹ náà? kí ló fẹ́ jẹ àbí kí ló fẹ́ jẹ má ké mọ́ mi má ké mọ́. àtùpà tó ń tanná báwo èèyàn wò ríran kò máa rí di ara ẹ̀ ọ́ abẹ́rẹ́ ayé o ohun tó dùn ní púpọ̀ gan o kẹ́dà wáyé kó má máa bímọ kí ni túmọ̀ gbogbo ẹ̀ṣọ́ ayé tá kó jọ. ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé o ọ̀tọ̀ọ̀tọ̀ la jẹ́ pàlà òjò mu ọ̀tọ̀ọ̀tọ̀ ní kádàrá tá yàn o àwọn kan sunkún àìrọ́mọ àwọn kan sunkún ọmọ tó. olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. wèrè wọlé lè gan. madam madam ẹ rí kójú ọ̀nà lẹ́wà ni ẹgbẹ́ mẹ́ta ẹgbẹ́ tẹ̀ máa ronú ẹ lọ sílé náà ẹ ń dì stop wa ẹ yẹ máa lọ máa lọ gbé. àtùpà tó ń tanná. ó máa máa bímọ kí ni túmọ̀ gbogbo ẹ̀ṣọ́ ayé tá a kó jọ. fóònù lè yí mò ń jẹun lọ́wọ́ ni. mo fẹ́ pé bọ̀dá mi kí n láyọ̀ ọmọ fún wọn. hello bọ̀dá mi ẹ kú jẹ́ mẹ́ta sà fámìlì kan sà kò tó jẹ́ mẹ́ta mo ní yayọ̀ ọmọ fún yín ni ìyàwó yín bímọ. ìyàwó mi ìyàwó mi bímọ. Hmm, ràìmọ́ ràìmọ́ ràìmọ́ bímọ ìyàwó ẹ̀ wo ló bímọ bẹ́ẹ̀ ṣé èyí tá a wá ṣèkómọ kan fún ní last time ẹ̀. ara ẹ̀mí eléyìí kò sí láwọn kẹjọ kò sí láwọn ìyàwó mẹ́jẹ̀jọ tó bímọ fún mi tẹ́lẹ̀ ilé akọ̀faragbára ni tó bá doyún. Bọ́sí are you are you serious? ṣé ọmọ kan tó ń sọ ṣá? Ah, obìnrin mi tutù lóyún fún ẹ ó tutù bímọ ṣé ọmọ ọkẹ what's that? máa ń fẹ́ báyìí sọ̀rọ̀ ọkọ mi mami ẹ rama. báwo ni farabalẹ̀ farabalẹ̀ ẹ́ kì í ṣe pé mo bàjẹ́ kì í ṣe pé nǹkan tó ṣe náà mú mi ṣùgbọ́n nígbà tó bá ti dé kí láfẹ́ ṣe tẹ́lẹ̀ mi ló wá tí ò rí ẹ́ kò gbé bùkátà wà báyìí. kò ń sọ̀rọ̀ pé ó gbé bùkátà wà o ìyẹn kọ́ ni mò ń sọ ṣó ti yé yín sìn ní tí mò ń sọ ni pé ẹ sọ fún kó rọra kó báwo ṣe kàn máa ju obìnrin mọ́lẹ̀ fún lóyún fún ọ lóyún fún ọ lóyún. mo mọ̀ mo mọ̀ láti káwọn ọ̀bẹ ìpọ̀ tọ́ ni tó máa rò sí o pé yọ ẹgbẹ́ àbúrò ẹbí mọ pé bóyá inú ẹ̀ ò dùn sí i. mo àníkò ní sùúrù ní sùúrù sórí kò kúkú gbé bùkátà wà báyìí. sórí n tí agbára ẹ bá ká ṣe díẹ̀ sí kì í ṣe torí ìtòun torí ọmọ yẹn ni o. màámi ẹ farabalẹ̀ mami ṣé nǹkan tó yẹ kí ẹ sọ lẹ́ ń sọ yìí ọ̀rọ̀ pé mo gbé bùkátà wa kọ́ ṣé ó yẹ kó máa fi gbogbo obìnrin mọ́lẹ̀ kó máa fún olóyún pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. orí ọmọ nípa ọmọ wáyé kì í ṣe kó tọrọ lọ́wọ́ ẹ̀ kọ̀ bá wọ́n yé ní. ẹ ló wọ́n láyé gan-an ẹ wọ ẹ wọ ẹ gbọ́ ọ̀rá mi kò ń ṣe nǹkan tá a gbára ẹ máa kà á nǹkan tí n máa fẹlẹ̀ gbọ́dọ̀ ṣe fún mi. ṣe ní ọmọ tí mo bí lọ́tẹ̀ yìí ó yàtọ̀ sí gbogbo ọmọ ẹbí mẹ́jọ tí mo ti bí ìkẹsàn-án ilé wọ́n ní orí kẹsàn-án tí mo bí wọ́n ní ọmọ lálùbà ìka ni. gbàgbọ́ lọ́wọ́ àkọsẹ̀jáyẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tó yẹ ṣẹ́wò ó ní pé ọmọ yìí olókìkí ọmọ mi olúwa gbòògò fámìlì àdá olóhùn lọmọ olóńgò tó máa wà ní gbogbo fámìlì wa nínú gbogbo tẹ́lẹ̀ àti yín máa bí olóhùn ló máa jọ́ ọmọ olóńgò jùlọ ó máa gbógun èmi àti nǹkan ẹ jẹ́ ká gbárùkù ká ṣe kó mọ kó láàrin yín o ó fẹ́ kẹ́ máa gbọ́ mi dára màálù tí ẹ̀yin ẹ̀ gbagba funfun bọ̀lọ̀jọ̀ tó thick bí àwọn ní two hundred and fifty thousand ẹ̀wọ́n lọ́ní ẹlẹ́dàá ẹ̀gbá o ọmọ ilé wọn ní àpótí mi nínú ìdílé wa o ọmọ ilé wa lógo ju o. wọ́n ti àgbọ̀ngbọ̀n tèmi kó bá o. ee bọ̀dá mo mọ̀ kọ́ ti gbọ́ ti gbà bẹ́ẹ̀ ni dẹ̀jẹ̀ wá gbà yẹn lọ́kọ̀ tí tèmi mọ̀ lágbára wọn iṣẹ́ yẹn a máa ga sí ọlọ́run máa bùkún yín bí lẹ́tí mú inú òní tán bẹ́ẹ̀ lágbára ọlọ́run àìrí ṣe ẹ̀rí bá ti ṣe ẹ̀ máa lọ ẹ̀ máa bọ̀ ni ṣe gbọ́ ẹ̀ ẹ̀ ní àkànnà bàbá mi lọ́wọ́ ẹ̀ five hundred thousand apárí kò mọ̀ yìí ọlọ́run ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe jésù kìí sùdùrọ̀ wa àmín. wàsíù wàsíù ó ṣe é ṣe bí ọmọ tí wọn wọ ṣé o rò pé máa dùn kó o kò máa náwó náwó náwó o ò tiẹ̀ kàn sí dàtí ẹ̀ rárá báwo ṣe ń ṣe báyìí. ọ́nẹ́sì tó bá yẹ pé kì í ṣe pé mi ni mo bí ẹ̀ wá sọ pé bóyá ọmọ àlè ni ẹni báwo ni sọ́wọ́ ọ̀bẹ ẹ̀ jáde lẹ́nu irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn ìwọ bímọ méje òbímọ mẹ́sàn-án ẹ̀gbọ́n ò tí ì bí kankan ẹ ṣé o fẹ́ kó máa ronú ni orí òkè tí wọ́n á kó tó sọ pé kó sẹ́ẹ̀dì màálù two fifty thousand sí ẹ ẹ kìíní kan tó gbagbá àwọn ẹ̀rẹ́ ẹ̀kan Ah, honestly tí kì bá ṣe pé bóyá ayẹyẹ mi mo mọ̀ kó mo bí ẹni bá sọ pé bóyá mi mọ ní ìmọ̀ táàmù tí mo rìn nǹkan tí mo rìn nàkó ẹ. màsíìnì ó tutù kí obìnrin mi mọ́lẹ̀ ó fún lóyún ìyẹn ti bímọ ó wá ní kí èmi mú wo màálù wá táwọn máa fi ṣe ìkómọ ṣe bórí ọ̀pẹ ṣe ṣàlìkà ṣàlìkà. òní lóòótọ́ a lè ka kò sí nǹkan tá a máa ṣe wàá ṣe náà ni àkókò mọ̀ bóyá ìtàn ṣe ìgan ló máa porí ti ọmọ tiwa wáyé kó má sọ pé torí ìyàwó òbí mu ló ṣe wàá wá ro láti tèmi wàá ṣe jọ nítorí ọlọ́run kọ́ mi má bínú jọ wá mi ṣe fún wọn jọ ọlọ́run á máa ràn ẹ́ lọ́wọ́ ọkọ mi. má má rò. mo ti gbọ́ màmá màmá rò nǹkan tí máa ṣe màmá rò mo ti gbọ́ màmá rò màmá rò kò sí wàhálà nǹkan ló bá ń bójú máa ọmọbìnrin àárẹ̀ báyìí ọlọ́run ọlọ́run yìí gan ọba ọba ẹ̀dẹ́ ni. àwọn kẹ láwọn ìbẹ̀ ọkọ ẹṣẹ máa ṣàlàfíà nípa ọlọ́run ẹ sí. Ah, káàbọ̀ kú rẹ̀ ẹ ṣe máa mi. òun sì rí àmọ̀kẹ́. ọkọ ẹ̀ ń kọ́. àlàáfíà. dáa ó ṣe wá di tiratira báyìí bá mi iṣẹ́ ni iṣẹ́ ni kíni tí mi bá kọ́ nípa fún ẹ pé kò wá ó ní wá ọmọ mọ́. Ah. mami kò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mo wà lára àwọn senior doctors wọn ní hospital wa uh-huh. so short sleeve tí mo ní gan òní mo ṣe ní kí n sáré wá. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ mo sọ fún ẹ o máa sùn ní o ó mọ̀ ọ́kọ́ tà wá ṣó ti yé èmi àti ẹ a máa jáde ni. kò sí wàhálà. ṣó mi ìrìn àjò tọmọ là ń bá kiri o kò sí nǹkan mi o ṣóyé olùwà lè ṣe olùwà lè àlọ ìdá yomi tó ń bọ̀ ayé wà á gbé jọba yìí ah, lágbára ọlọ́run ó ṣe wà nìyẹn. ṣé máa rí ṣé mo dúpẹ́ àbẹ̀pẹ́ fún mi ìjà yẹn. bàbá ọkọ mi ń kọ. Ah, bẹ́ẹ̀ni ó ti wá bí gbàǹtì ah, àwọn òjẹ́rìí àwọn òjòkó lè ti. mo jẹ́rìí wọn. Ah! kí ló dé kí ló fẹ́ láti ṣe. bẹ́ẹ̀ la ṣe ń bí ni mo fẹ́ kó wá jẹ nínú àǹfààní oore tí mo ṣe fáwọn èèyàn káàkiri ni. àǹfààní. <laughs> ẹ mo ṣe bonanza ọmọ mi bí mo dẹ̀ fẹ́ kí wọ́n náà ní pin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ara lé. <laughs> lọ́dọ̀ mi. ẹ ẹ to be factual ṣùgbọ́n mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ni olórí ẹ mo jẹ́ mo ṣe wọlé tán ẹ wá kó dẹ̀ grab copy orí ẹ straight. ṣèṣì ẹ̀mí ìdẹ̀fẹ́ kò fi wípé mo fẹ́ aṣáájú ẹ gẹ́gẹ́ bí olórí ẹ kó wá máa ní mi lára so tètè open ṣílẹ̀kùn ayọ̀ mi. ilẹ̀kùn kí ni. ilẹ̀kùn ayọ̀ ah, ah, ṣílẹ̀kùn ayọ̀ mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ni ṣé mo ṣe yàgàn tó tẹ lọ́rùn ẹ̀ mo fẹ́ fẹ́ lọ́mọ bí ni. Ah, kí ṣe yẹn náà. ó fọ́ olórí ẹ létí ó fún olóore létí ṣèwọ́kọ̀ nǹkó bàdá mi lówó nínú àbí ó kó sówó nínú ó fẹ́ wà ń bẹ̀bí ọmọ orí odó o fẹ́ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ọkù wá sí i wọ mo fẹ́ bẹ̀ ṣe lẹ́yìn lẹ́nu yín ṣùgbọ́n wàá fi tipátipá gbòdì báyìí ah. mo wàá ṣẹ̀mú pé lórí kó bá fọ̀sẹ̀ ó lè ó lè fẹ́ kẹ́ ẹ̀ ṣòwò ó lè fẹ́ kẹ́ ẹ̀ ṣòwò kà á ṣe orí etí pátá. ọ̀rẹ́ ẹ wo bí mo fẹ́ ṣe ẹgbẹ́ sọ fún màmí. o ò ní ìdí àti sọ fún màmí kankan àjọ wọn pa ẹni ah, fún àǹfààní ti ara ti ẹni ṣó ti wọ́n àǹfààní ti ẹni kí ti ẹ má gbé ní fámìlì wa ṣó rọ́ọ̀kú ọkọ èyí tó ń wò yìí tọrọ mọ́ kálí ni ó ṣe ń bí mẹ́jọ ló bí mẹ́sàn ló bí mẹ́wàá láṣẹ pàdé àkókò pé bóyá kó tiẹ̀ kó bá tiẹ̀ ṣe kó bá farabalẹ̀ kó gbáre tiẹ̀ kí tiẹ̀ má gbé. ọkọ mi ti tẹ́ mi lọ́rùn o ah. ọkọ mi ti tẹ́ mi lọ́rùn ẹ wò tó bá ti di lọ́la mo lọ sẹ́kọ̀ọ́ nìyẹn irọ́ ni ọkọ mi tẹ́ mi lọ́rùn o. Ah. ìwọ lọ èkó ó lọ sẹ́kọ̀ọ́ ó lọ èkó kò burú adé ẹ̀ bẹ́ẹ̀ fún wa. bí tó ṣe yẹ kí ló ń pẹ̀lú àwọn kan ní ó kọ́ mi lẹ́kọ̀ọ́ àwọn ohun mi tẹ́lẹ̀ ẹ̀kọ́ máa jẹ́ wọ́n tẹ́lẹ̀ yes mo wá bá ọ pé kọ̀líìgì mi ó ń ṣáì jù mí lọ nígbà kí n tó wá bá ọ wọ́n ṣe ń wòṣe fún mi níbi iṣẹ́ ṣùgbọ́n sì wọn ò wòṣe fún mi rárá ó ti gba promotion ìkíní ẹlẹ́ẹ̀kejì lójú ayé mi wọ́n tún fún láwọn nígbà tí kẹta máa dé sálárì ẹ̀ ṣèlú gbọ̀gbọ̀ ìbàdàn bíútì ara ẹ̀ tí mò ń fẹnu bàjẹ́ ọlọ́run fẹnu gbé jáde fún ìyẹn tó wá gbé ọkọ̀ tí mo kà á lẹ̀ yìí ṣé wàá ní tó burú jù ojú ayé mi wọ́n tún mú ní kí n máa wo sí ibi dókítà mi wọ́n ti fẹ́ gba dókítà mi bó dẹ̀ mọ̀ pé wọ́n lè gbà ju méjì lọ òun àtẹ̀mí méjì yẹn ni tọ́ba á fẹ́ gba dókítà mi yẹn kí ló ń sọ fún mi yẹn. onílé ó ń fà parí iṣu àlejò ilé tó lọ. ẹ ẹ kí ni wí ìkọ́jẹ́ mi yìí ọmọ ìjẹ́pọ̀ ní òun sà bóbi ṣùgbọ́n ẹ̀rọ ìrọ̀ rẹ̀ ẹ àkópa wa ń ṣẹlẹ̀. bóyá dídá fásórí èṣù omi náà rọ sínú ògùn tẹrù bọ́tì ni. kí ló wá dé dé bẹ̀rẹ̀ lọ. dókítà àbí dọ̀dọ̀ yọ ni ẹ. èmi mo fún àwọn mi tẹ dọ̀dọ̀ yọ ni ẹ. àlìjá máa ń sọ sí báwo. kí ni bá ti tàbùkù rẹ lára rẹ ọkọ̀ fúnra ni ọlọ́run lóbi láti máa tàṣírí fún ẹ̀yìn bí mo ṣe wà yìí màá pọ̀ sókè rajà àwọn tó ju ẹ lọ ni màá lọ bá tí wọ́n á ṣiṣẹ́ yẹn aníwẹ̀ òwúlò fún wa ní ìmọ̀ba tó fẹ́ wúlò owó yọ ojú mo lò ní mẹ́díkàlù ṣé ẹ̀kọ́ ara rà parí ẹ̀ aníwẹ̀ òwúlò fún wa lọ́dọ̀ sí ọ̀rọ̀ abọ́wálé dàtọ̀ ńdọ́ kábọ́lá ti jọ́dọ̀ lọ́dún lọ́dọ̀. irú ọmọ ẹ̀ sí níbi tó ti agbára lè lu ẹ̀ ládùúgbò lè mú ṣe nítorí ọmọ ẹ̀. mo bẹ̀ṣù ẹ́ àbí ọmọ ìní kinní kan yóò ń gbé mi àwọn èsì wà lẹ́yìn ọmọ yìí ẹ̀yin ìyá ṣe ẹ̀yin rẹ̀ wà lẹ́yìn rẹ̀ ni à ń láti wá kí n ah ẹ̀mí gan gbọ́dọ̀ fúra báyìí o kó má jẹ́ pé bí wọ́n ṣe ń dìmú tòun kọ́ má tó wá dọjá làwọ̀ fá o kò ní dá o. Hmm, Bẹ́ẹ̀ titi titi ṣé mo wá jẹ́wọ́ ẹni tó lóyún funfun báyìí. oyún ọ ìwọ fún ara ìgbà mọ wípé èmi mọ pé o ti lóyún. mi ò lóyún mi ò lóyún. ṣùgbọ́n o dé ní hospital wa èmi àti ẹ lájọ tight gan kò sí any other person tó èmi ìmú mi yẹ kó jẹ́wọ́ fún ẹni tó fún ẹ lóyún. mo ò ní sọ fún ọ̀gá mi ò sọ fún èmi kọ́kọ́ mi sọ fún wọn ìbọn bá pẹ̀lú tó lórí fúnfún wọn. ẹ wọn kò torí pé mi àti ajé best friend ní inú hospital ní ìfẹ́ sọ fún ẹ. ọkọ ìṣẹ̀lẹ̀ ni pé òótọ́ ni mo lóyún and oyún tí mo níyẹn ẹ̀rù ń bà mí tẹ́lẹ̀ mo ti fẹ́ sọ fún ẹ before now bọ́ mi mú bí mo ṣe fẹ́ sọ ọkọ dókítà pè mí sí mi ló fún mi lóyún. pè mí sílé. ẹ ọkọ mi. kí ló wá dé. it's a long story èmi kò tiẹ̀ mọ bó ṣe ṣẹlẹ̀ mo ṣàtìlẹ̀ mọ̀ pé ṣé èṣù ni. ó dẹ̀ mọ̀ pé mm, dókítà pè mí sí rẹ̀ gbádùn tó yẹn náà títí ìwà mọ́gbọ́n ìfẹ́ ṣe. ọ̀rọ̀ mi ó ti lò mí sọ̀rọ̀. ẹ make sure pé ẹ kó tó gbogbo patient yìí. all right ma Okay, all right ma. ẹ ma wọ́n sọ tí wọ́n. ma Okay. How wà ní. ẹ wà á dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. báwo la ọmọ yẹn I'm àlàáfíà ni mà á. o ti wà ó pé dáadáa. bẹ́ẹ̀ ni mà á. mo ní kí wọ́n á dúpẹ́ lọ́wọ́ yín ni o nítorí pé ẹ wo èèyàn bí ẹ̀yin ó ṣọ̀wọ́n gan-an tí ò bá sẹ́yìn níbo lọ́mọ Yorùbá wà lọ́jọ́ tèmi ẹ ṣe ní olúwa ni ẹ olúwa ni wọn náà pẹ̀lú mi lágbára ọ̀nà bíi èfi lágbára ọ̀nà ẹ ṣe gan thanks for being wonderful for us because ìrírí ọ̀gá ti ń yìí rí ẹ ṣe gan kò tó pẹ́. so báwa ni gbogbo nǹkan bá ṣe wọ́n ti discharge. wọ́n ti discharge ṣá wọ́n ti so wọ́n kàn ní ká tún padà wá ni. ok nǹkan ti máa sọ a máa fún oúnjẹ dá at least ẹ̀yẹ kò mọ̀ iṣẹ́ ẹ̀ ni so o mọ̀ pé tó bá ti ń jẹun dáadáa kíákíá ló máa wà òkè so make sure kó ń jẹun dáadáa then màá bẹ̀ tún send àwọn owó kan sápá sí ah! so kó bá mi fi ra provision fún un ó ti yẹ kó bá mi tọ́jú ẹ̀ ah! dáadáa pẹ́ ìjọpẹ́ ìyá mi sí yín lápò lágbára lọ ọgbọ láìpẹ́ láì jìnnà ẹ máa finú yín ṣó ẹgbẹ́ yìí gbọ́ wọn pé mi gan wà jẹ wọn lọ. àmì àmì àmì ẹ ṣe gan ni mo really appreciate ẹ ṣe gan ni o. ẹ jẹ́ kí n lè padà sí ẹ̀rọ ẹ̀rọ all right ẹ ṣe gan. ọ̀gá ó dẹ̀ ní kankan tí mo fẹ́ sọ fún yín o nítorí wípé irú èèyàn tẹ́ jẹ́ sí mi ẹ ti dá sí mi jù tí mi ò bá dẹ̀ sọ nǹkan tójú mi rí kí n sọ fún yà ọlọ́run gan kò ní dáríjì ọlọ́run ṣé kò ṣe nǹkan tó lè ṣá. ṣe rí nǹkan tí mo fẹ́ sọ yìí mi fẹ́ kẹ́ gbé sọ́kàn jùjùjù ẹ ṣáà mọ̀ lọ sí títí. ẹ ẹ tẹ mi mọ̀ bóyá ìlú ti ṣẹlẹ̀ ọjọ́ mẹ́ta púpọ̀ ṣe máa ń ṣe súwẹ́ bí ẹni tó ń ṣàárẹ̀. Hmm. kí ló ṣe? Ah. Hmm mo notice ẹ kí ló ṣe. Ah! ọ̀gá mẹ́wàá ṣe é mẹ́wàá ṣe é wọ́n ah! sọ fún yín lẹ́ẹ̀kan tó yí bẹ́ẹ̀ ṣe dá sí mi yàn wọ́n dẹ̀ ní tẹ́nu bá jẹ ojú gbọ́dọ̀ tì mí ló fi ẹ́ kí n fẹ́ sọ fún yín ah! ẹ wò títí ti lóyún. ìrìnàjò ẹlú gbàmù tẹ́lẹ̀ ẹ kò ṣe nǹkan kan nǹkan ayọ̀ náà ni ẹni tó lóyún fún ẹ̀ ní ìpè ní nǹkan àyè nǹkan àríbanújẹ́ ni ilé ìgbé ẹgbẹ́ kan sọ pé ó ṣe lóyún yẹn kó bọ́yún yẹn kú ah, ilé ìgbé níṣẹ́ pẹ̀lú lóyún fún mi. ee nǹkan bá jọ lọ́rọ̀ abetí dídí mo ṣe fẹ́ sọ ọ́ báyìí ẹ wo ọ̀gá ọkọ yín ló lóyún fún ọkọ mi ọkọ mi ní títí lóyún fún bí mo lọ ṣe pàdé bí ìyí tèmi. Hmm bí títí lórí fún kò pọ́síbù ọ̀gá kò lè pọ́síbù eh. ṣé bí mo ṣe wọ̀ bójú mi ṣe tutù tó yìí tí n bá sọ nǹkan fún yín ẹgbẹ́ àkókò nǹkan àmọ́wò kí n mọ̀ pé gé e ẹ sábà fún mi àti ẹjọ́ máa ń wà ní ojú ọkọ̀ kò dédé mú fóònù ẹ̀ lẹ́yìn náà tí mo ti zẹ̀ á máa chaàtì á máa ṣe bó ṣe mú fóònù ẹ̀ ló tẹ fóònù ẹ̀ ló bá rí píkì ọkọ ní àti tiẹ̀ kó bẹ̀rù bẹ́ẹ̀ tó ti ń pàdé tó ti ń ṣe gbogbo kìíní ẹ̀ mo mọ bẹ̀ ọmọ mi ló ṣe ni. mo torí pé ẹ ṣe dáadáa sí mi ó lè ní pé tẹ́nu bá di ojú máa tì ní torí ẹ̀ nítorí ẹ jẹ́ èèyàn tó dára sí mi kò yẹ kí n máa sọ nǹkan tí mò ń sọ yìí o ẹ̀rọ jẹ́ kí n tètè máa lọ náà nǹkan tí mo fẹ́ ààrẹ jù ẹ má ó ó ti ọ̀pọ̀ nǹkan títí lórí pọ́sibù náà tó náà ti fẹ́ pàdé ọkọ mi fún títí lóyún bí yìí. Hmm. ọ̀rẹ́ rẹ̀ hmm? ẹkùn níta ni ẹkùn tí ò ń jẹ́ ọ̀ka sí hmm. ìyẹn wọn náà ọmọ ó máa wá ga ọ so at last at last ó padà fún eh, ọmọọṣẹ́ ìyàwó ẹ̀ lóyún bẹ́ẹ̀ ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ o mi ní parọ́ fún ẹ ọlọ́run ló ní kó rí àkọlẹ̀ ti gbẹ dànù bíi yeah bàdí you are not making sense like seriously you are not making any sense. Well, what do you mean. o fún ọmọọṣẹ́ ìyàwó ẹ̀ lóyún o lè yọ jọ sọ fún mi gangan gangan kí ni ìdùnnú ẹ níbi tí obìnrin pọ̀ dé nínú ìlú yìí o wá rí káti ẹ̀ wá sọ wípé ìṣáàlà ń wọ̀n ṣe o kan mú ọmọọṣẹ́ ìyàwó ẹ̀ ló wà lọ́wọ́. Hmm. let me tell you something torí nǹkan tí mo ṣe yẹn mo fi test ara mi wò ni mo fẹ́ actually mọ̀ bóyá èmi fúnra mi ni mo ní problem àbí pè mí sèré and for me ti nsìn ẹ ti mọ̀ pé èmi wà òkè kò sí nǹkan tó ṣe mí ṣebí títí ló lóyún yẹn ọmọ gbàgbé yẹn oyún ni títí ní ọmọdé ló máa fi bí that's it. wo ọ̀rẹ́ come out of it just come out. <laughs> Eh, um, o test ara ẹ o test ara ẹ a ti sọ fún ẹ láti lẹ̀ any false information this is just a false message ṣé mi lérò wípé ìwọ ò lè ṣe ni àbó ò lè bímọ. Ah, mo láti test ara mi mo láti wá sure. Hmm. láti wá ṣọ́. wọ́n lè máa pèèyàn láàdì kó máa gbọ́n mọ́ra ẹranjú. okay look at it now o fún ọmọ ṣe ìyàwó ìyàwó ilé ẹ̀ lóyún báwo ló ṣe wò pé inú ọmọ ẹ̀ ṣe máa dùn tó bá gbọ́. má dà rẹ̀ láàmú ṣó ti yẹ má dà rẹ̀ láàmú it has happened and it has happened so gbàgbé ẹ. ẹ pé káfílẹ̀ bó ṣe wà. yàtọ̀ yà ló ń jẹ́ káfílẹ̀ bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ bí wọ́n ṣe fi ṣe tiẹ̀ nìyẹn. Mm, that's a good one. ọmọ tó lóyún ọmọ ló máa fi bí mi. ọmọ ló máa fi bí. Mm, hmm, hmm, hmm. Eh? báwo ni business. yá à ń ṣe à ń ṣe à ń ṣe. tẹ ẹ ti dà ọlọ́run ayé gbogbo wa. àmín àmín àmín àmín. nígbà tó ti ẹ̀ wá di wípé. dọ́tọ̀ kí ló bá lọ́sìsì bá lọ fún ẹ̀yìn káta lọ wọ́n ní ìbẹ̀rẹ̀ àwọn tó bí mẹ́ta lẹ́ẹ̀kì mẹ́ta lẹ́ẹ̀kejì mẹ́ta lẹ́ẹ̀kẹta àwọn tó wà ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mẹ́fà mo ti sọ láti bọ́ ọ ni kí lẹ́sẹ̀ tún máa fi bọ́ ọ ẹ̀ẹ́dọ́gbọ̀ ẹ̀wẹ́ ó dàgbé information wà this time around ẹ̀ẹ́kọ́ méjì ẹ̀ máa kó lọ sílé ẹ̀rọ agbẹ́rẹ́ kan fún mi kí n máa gbé lọ. kí ni lẹ́sẹ̀ máa bọ́ ọ dọ́kọ̀ dọ́kọ̀ ẹ̀ ẹ̀ fèsì sí gbogbo tí mo kàn sí ṣé gbogbo ọgbọ́n tẹ̀lé yìí ẹ̀ fi sí làásán ni bọ́ọ̀dì làásán ni kò sí kò sí ẹ́ńjìn ṣe ti gbọ́ Doctor, ẹ ẹ fèsì sí gbogbo nǹkan tí mo sọ ní ẹ máa ń sókò ní ta ni àná tara rárun ṣé bébí nìkan ṣe kí ló wá fa ikú tẹ̀sùn báyìí sí. kí wá ló ta kókó tẹnìkan ò lè tú kí ló ta kókó tẹnìkan ò lè tú ta ni ta fà sínú ìmọ̀lẹ̀ ayé òkùnkùn pírímù pírímù lọ. ìyá wa ẹ máa kú oríire o olúwa ó ṣe o. ẹ̀mí ọlọ́run sọ fún mi pé bẹ́ẹ̀ ti wá sórí òkè yìí òkè ìṣòro ti dìbò tẹ́lẹ̀. ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ bàbá bàbá wa tí ń jẹ́ Jèhófà tó jẹ́ kí alàgbà Jeremáyà kí wọ́n mú wá síbí ohun tí ẹ nílò láti ṣe ò ṣe tó pọ̀ rárá ẹ̀mí ọlọ́run kan sọ fún mi pé ohun tó fa ìṣòro àìrọ́mọ bí yín kì í ṣe nǹkan tó le rárá ṣùgbọ́n nǹkan tó kọ yín fẹ́ràn jù lára yín ohun gbọ́ngàn ló ń fa ìṣòro àìrọ́mọ bí yín ẹ lè ti lọ sí gbàgbé lọ sáwọ kẹ́ẹ̀tì káàkiri káàkiri ṣùgbọ́n Ọlọ́run sọ fún yín pé òkè ìṣòro yìí ti di pẹ̀tẹ́lẹ̀ ẹ kàn wó pé ẹ wò ó láti lọ sí kí lọ kọ́mítẹ̀ àdìmáyà kí ló fẹ́ràn jù lára mi ntọ́kọ yín fẹ́ràn lára yín tó fẹ́ràn lára yín òun gan ló ṣe okùnfà ìṣòro ayé yín olùṣọ́ ní tòótọ́ ọkọ mi nífẹ̀ẹ́ sí bọ́lọ́run ṣe dá mi stáṣọ mi ó tún nífẹ̀ẹ́ sí ìmúra mi ó tún nífẹ̀ẹ́ sí bí mo ṣe jẹ́ obìnrin rere láòdẹ ọkọ ó tàn ìtúrí nǹkan míì. gbogbo nǹkan tẹ̀ka tẹ̀ka sílẹ̀ yìí kò sínú nǹkan tí ẹ̀mí ọlọ́run sọ fún wa kò sínú nǹkan tí ọlọ́run sọ fún wa. Eh, bí a ti ń gbàdúrà yẹn lọ ó yàtọ̀ sí gbogbo nǹkan tẹ̀ sọ. ṣùgbọ́n a ti bẹ̀rẹ̀ àwẹ̀ àti àwọn àdúrà kan a ti bẹ̀rẹ̀ iṣẹ́ mi lórí òkè yìí pàápàá nípa tí náà ká tó parí ìrìnàjò yìí gbogbo tó wà ní eh, ìkọ̀kọ̀ tó ṣókùnkùn ọlọ́run máa fi hàn wá tó ti yé yín ẹ fi ara yín balẹ̀ ẹ fi ọkàn yín balẹ̀ ẹ̀yin náà máa yọ ọlọ́run lógun ẹ máa gbọ́mọjó àmọ́ akẹ́yìn náà kórìíre ṣe ti gbọ́ ẹ fọkàn ara yín balẹ̀ títí kí ló máa ṣe tó máa ń lọ́rọ̀ ọ̀gbẹ́ kan náà kí ló máa ń ṣe gan náà mi sọ pé ní ìbẹ̀rù àti máa yẹ papọ̀ mọ́ kọ́lá kí láyẹ̀ ti tó ṣé òkú nǹkan tó wà tẹ̀ ṣé kò tó wà ní kí ló ṣe gan náà ọkọ̀ máa ń tètè máa bí wọn tètè máa pààrà kí ló máa ń ṣe gan náà ó yẹ kó ti máa pààrà wẹ̀ ní ọjà máa pààrà ìjẹ máa pààrà ìgbà máa pààrà ìjọ kó yà kí ló ṣe mo ti lọ sọ fún bí ẹ̀kọ́ fọ́ọ̀mù tẹ́tù àrùdà ọlọ́dọ̀ kò o náà o àti ìjẹ tó ẹ bíbí ìwọ ló rò bẹ́ẹ̀ èmi kàn rò pé bóyá ìwà yẹn igi owó ni fún wa and nǹkan tá à ń gbà lọ́wọ́ ẹ̀ ẹ ó ní pé ó balẹ̀ fún wa ọrùn ṣe kínní kan ṣé kí n má tàn ẹ̀ máa tó ń wo ẹ̀ ó máa ra mansion fún wa bóyá ìwà yẹn benz ó máa rà bó ṣe wọ̀ ìwọ kò jẹ́ kí n bímọ. ṣùgbọ́n gbọ́ ṣùgbọ́n gbọ́ eléyìí tèmi wò ni ti tó èmi díẹ̀ tó ní nǹkan ní nǹkan tó ti yẹ onírúurú ẹ̀ ló tẹ̀sán fọwọ́ ní ìgbádùn máa ń dá gómìnà àgbègbè ẹnìbọdì lọ́kọ̀ o ọmọ mi o. títí sọ fún mi pé nǹkan tí mo gbọ́ nípa oyún yẹn. oyún. àlàyé ṣùgbọ́n ẹgbẹ́ òótọ́ oyún yẹn ni mo ní gbọ́dọ̀ tó lè ń wò yìí ajẹmọ́nu tàwa ni òun la jẹ́ lára ẹ̀. ti ń ṣe iṣẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rèé ní aláìgbàgbọ́ wọn yóò ṣìnà wọn kọ́ṣẹ́ Olúwa ṣùgbọ́n àwa tó gbọ́ ló àgbọ̀ akí ọ̀pọ̀ fọláyẹ nọ̀tàn lọ́rùn máa ṣọ̀rọ̀ láti ṣe iṣẹ́ rẹ̀. madam ẹ ti ṣe tán àdúrà wa ẹ ṣe ó yẹ jẹ́ ká lọ kẹ́ lọ forí balẹ̀ ògbó nípa bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí wọn. bí ó ti wà láti kọ́ ṣe ó bẹ nísìnyí bẹ́ẹ̀ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmín Jehovah mímọ́ Jésù Kristi mímọ́. Holy Michael mímọ́ ọba tó pọ̀ nípa àti agbára adúpẹ́ lọ́wọ́ yín fún ìránṣẹ́ yìí adúpẹ́ fún ogun tẹ́ ti ṣẹ́ adúpẹ́ pé ogun yìí ò ní gbérí mọ́ Olúwa gba ọpẹ́ wa bí ogun yìí ṣe wá ṣẹ́ Olúwa jẹ́ kó ṣẹ́ wọlé ó ṣẹ́ ní àṣẹ wọlé pátápátá ní orúkọ Jésù Jésù Kristi Olúwa wa. àmín àmín àmín ní orúkọ Jésù. orí ọ̀fẹ́ àṣẹ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ ogun tó ti ṣẹ́ nínú ayé kò ti gbérí mọ́ àmín jésù ó ti di wíwó lulẹ̀ báyìí àmín jésù jésù kristi olúwa wa. àmín àmín àmín orúkọ jésù. méje. àlíyá àlíyá àlíyá àlíyá àlíyá àlíyá àlíyá ìránṣẹ́ mo bá yín rí chain kan nígbà tẹ lọ sí odò lẹ́ẹ̀kan so ó wà ní orí àgàwà sùnmọ́ á bá yín mo ti bá ṣe tán sí. olùṣègùn olùṣègùn ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ọmọ. ogun ayé tó gbé dórí òkè yìí lórí òkè ìjẹba province kó lúwa kó ṣẹ́ ogun náà wọlẹ gbogbo ogun ẹ̀gàn àti àgàn nínú ayé ẹ kó lúwa kó parẹ́ pátápátá àdúrà Jehovah Jésù sí mẹgà ìdìbò olóòfẹ pátápátá nípa ìṣàgbára olùṣègùn àjàṣẹ́gun olúrẹbi àjàrẹbi ṣẹ́gun fún ṣẹ́gun fún ṣẹ́gun fún ṣẹ́gun fún ṣẹ́gun fún ogun ayé ṣẹ ogun àtàṣẹ ogun ọkùnrin ṣẹ obìnrin ṣẹ ogun mẹ́rin ṣẹ ogun jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. láti wá gbàdúrà sọ fún ọlọ́run ọba tí ń gbani lágbàtàn ó gbà lágbàtàn ogun tó ti ṣẹ́ kó má gbèrí mọ́ kó lọ kó jẹ́ kó lẹ́nu ọpẹ́ kí tiẹ̀ kó má ṣòro ṣe ẹ gbàdúrà jehova jésù kristi michael mọ́ abáwàtọ́ ọlọ́run wa. àwọn ọmọ ọlọ́run wa ló kọ́ ní kó lọ́wọ́. níbo lẹ ti rí ẹ̀ṣọ́ yìí. ọkọ mi ló rà fún mi. ọkọ yín ló rà fún yín. bẹ́ẹ̀ni. a ti tó bí ọdún mélòó tó ọkọ yín ti rà fún yín. ó ti pẹ́ láti gbà tá a ti fẹ́ ra wa nìyí torí ó sì ṣe lára obìnrin gidi gan ni torí ẹ̀ ló ṣe ra fún mi. màmá olórí ogun tó ń jà yín nìyẹn ohun tó ṣẹlẹ̀ gangan nípa àwọn ẹ̀ṣọ́ tẹ́ ń sọ̀rọ̀ nípa èyí a fi hàn mí a fi jẹ́ kó yé mi láti inú ẹ̀mí wá wípé ọmọbìnrin aṣẹ́wó kan ló ní ẹ̀ṣọ́ yẹn ó fi di oyún mọ́lẹ̀ nítorí iṣẹ́ tó ń ṣe kò fẹ́ lóyún àmọ́ ẹnìkan wá jí lọ́wọ́ ẹ̀ ó wá lọ tà á ọwọ́ ẹni tó tà sí lọkọ yín ti rà á ló fi mú wálé fún yín òun ló de oyún mọ́lẹ̀ mọ́ yín lára látijọ́ ìtẹ́ fi lóyún àmọ́ lónìí lórúkọ Jésù ẹ̀yin náà ti dọlọ́mọ láyé bí ogun yẹn ti ṣe ṣẹ́ tó ti ṣẹ́ wọlé yẹn kò tún ní gbérí mọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kíra yín kú oríire ẹ di orí yín mú máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó ṣeun táànú ẹ̀ dúró láéláé ẹ ti kúrò ní ẹgbẹ́ àgàn ẹ ti kúrò ní ẹgbẹ́ ẹ̀gàn ẹ̀yin náà ti dọlọ́mọ orúkọ jésù ẹ fi inú ṣoyún ẹ fẹ́ yìí gbọ́mọ pọ̀ ọkùnrin àbíró obìnrin àbíyè bẹ́ẹ̀ lọ́lọ́ máa ṣe fún yín ẹ wọ́n á tún fi àkókò yìí náà mo tún fi ń sọ fún àwa obìnrin àti àwa ọkùnrin pàápàá tá a fẹ́ràn ẹ̀ṣọ́ níṣe ẹ jẹ́ ká máa kíyèsí àti ṣẹ̀ṣọ́ bíbélì sọ nínú ìwé Tímótì kejì pé òǹgbẹ ẹ̀ṣọ́ ṣíṣe fún obìnrin ní ìwọ̀ntúnwọ̀nsì a ò gbọ́dọ̀ máa ṣe gbogbo ẹ̀ kó máa jẹ́ yòyòyò torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ yìí náà la fi fa ogun sínú ayé wa olúwa yóò pẹ̀lú wa ogun tó olúwa ṣe ò ní gbérí mọ́ bí olúwa ti ń bẹ àti ẹ̀mí rẹ̀ mo fún yín lóore ọ̀fẹ́ lábẹ́ orí ọ̀fẹ́ ìpè olódùmarè pé ẹ máa lọ kẹ máa lọ bí sí kẹ sì máa rẹ̀ sí a ó forúkọ ọmọ tuntun pè yín láìpẹ́ ẹ ò tún sí nínú ẹgbẹ́ àná. àmín. ẹ fọwọ́ lórí yín kẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín orí tó ṣe dáná ìwé láéláé ọlọ́run ṣeun. kí ló ń ṣe ẹ́ kébí sí rẹ̀ má bínú mi i'm sorry mo mọ̀ pé mo ti bínú jù mo mọ̀ pé mo ti sọ̀rọ̀ jù ok má bínú èmi náà ń wù pé ká lọ́mọ láyé ni ṣó ti yẹ i'm so sorry i'm so sorry má bínú you, know i love you. Hmm? i love you too. Okay. so má bínú má bínú sí mi lájà má bínú i'm so sorry ok. má bínú. ìjọba lọ lọ wọ náà sákò lébẹ̀ yẹn. No, it's not I'm sorry, darling. So sorry. Ohun Kí ni túmọ̀ ta kókó tẹ́nìkan ò lè tú? Kí ló ta kókó tẹ́nìkan ò lè tú? Ta ni ta fà sínú ìmọ̀lẹ̀ ayé? Òkùnkùn bírímù bírímù sọ̀rọ̀ yìí o. ẹni fẹ́ di ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ẹ wo bí ọ̀rọ̀ bá yọ.